máa tọ́jú yìí ọlọ́mọ máa yẹ kọ́ wọn ìkó bá mi fún mi fún mi bó ṣe máa kà mí lóhùn nìyẹn o mi ìkú mọ̀ bóyá ló pààyẹ fún mi láyọ̀ mọ́mì ẹ ń pè mí. mo ń pè ẹ tí màá ní pè ẹ kọ́ kí ló ń ṣe nulẹ̀. mo ń fọ aṣọ náà ni màá aṣọ tó tẹ̀ máa fọ̀ náà nìyẹn. ẹ má bínú máa. bóyá ló máa fi bọ́ọ̀nù ẹ̀ torí kú tó fi pààyè ò mi pa bẹ́ẹ̀. ẹ má bínú sí. tí wàhálà ẹ bá ti fẹ́ pọ̀ jù fún mi mo mọ nǹkan tí màá ṣe fún ẹ. ẹ má bínú sí. nǹkan tí màá ṣe wà nú mi. mo tágbà fi ń jẹun abẹ́ ewé ló wà mo mọ nǹkan tí màá ṣe fún ẹ. wàá wá lọ sí ṣọ́ọ̀bù tó bá ti dé ṣọ́ọ̀bù mo ti ra báàgì pure water rédèrèdè awítán àǹtí mi ní tó bá ti pọ́n mọ ogún ọdún ní kí n kó ogbo ogún yẹn fún ogún tẹ̀mí ò ní kó sílẹ̀ ṣé bí mi mo lè gbọ́n mi mo tó bá dáhùn mo lè fọmọ ẹ̀gbọ́n mi ṣe ṣùgbọ́n ohun tí màá ṣe inú mi ló wà. Eh, fún mi láyọ̀ ọ̀mà nípa mi ṣé wọn mọ yóò rí kó bá mi báyìí látara tí mo ti ní kó kiri lọ bó ló lọ. ẹ má bínú ni ọrọ̀ ajé náà ni mò ń ṣe kiri. ọlọ́run màá ní jẹ́ oṣù ọrọ̀ ajé ṣe. ẹ má bínú ma. ok owó pure water mi dà. ẹ nítòótọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni mo ni mo tà ṣùgbọ́n owó ẹ̀yọ̀ kan sọnù lọ́nà ma. ẹ mà ṣàánú mi gbogbo èèyàn ìwọ náà ṣe sọnù sọ́hùn. ẹ má bínú. ó yẹ kó o sọnù sọ́hùn. ẹ má bínú kò yẹ kó o wá nulẹ̀ yìí ọmọ ni ẹbí mo ṣe wo ojú ẹ tó ṣe ṣóṣóṣó yẹn onígbèsè ni ẹ adánigbèsè rẹ ni ẹ kó tó bá yé mi jẹ́ ohun tí màá ṣe fún ẹ wà ṣùgbọ́n o ti ṣe wàhálà lọ látàárọ̀ kọ́kọ́ kó wọ ọjà mi wá náà o owó púpọ̀ o tún sọ owó nù ṣùgbọ́n ṣá o gbà mo fẹ́ kó o fi step down kó o wà pa lẹ́nìí tó ló ti ṣe wàhálà tó pọ̀. ẹ ṣe mọ mi. ẹ olúwa ló ṣe o. mo ń gbàwẹ̀ lọ́wọ́ oṣù màá máa mú ti bá ti fẹ́ ṣe mi. má gbàwẹ̀ mi ìfẹ́ kó o gbàwẹ̀ lẹ́ni rárá rárá kò sáwẹ̀ fún ẹ ọjọ́ àwẹ̀ ti dópin lẹ́ni ó yá mú. ìgbà náà olúwa bá yà sí iná. Ah. olúwa bá yà sí iná. fún mi ṣé mo lè fọ oògùn pa ẹ́ ni sórí tó ṣe ẹ láyé ẹ má tún gbórúkọ Jésù nínú léyìí mo sì máa ṣe fẹ́ máa lágbára o ó yá ìjà máa mú ó yá mú. Oya mu wa wàá mú tán ni. Ah. fún mi wá bí ṣé wàá òkè inú ọ̀run ẹ òye òkú ẹ kò ṣí ẹ ó yà máa tó dáa fún mi láyọ̀ mi o ah, àṣàkẹ́ fún rẹ̀ ọmọ ọlọ́mọ alábìrin rẹ̀ ṣé o wà pa nípa kò ṣí ẹ wàhálà dé òye òkú olórí burúkú máa ní bàbá yìí o ẹ kí ló mi ìwé kankan kí ni wọ́n gbọ́ máa lọ jàre ọmọ tó dáa fún mi láyọ̀ tèmi bá mi o ẹ bàbá yìí ò mọṣẹ́ o olórí burúkú gbáà ni bàbá yìí ah mo mọ ohun tí ṣe hello bàbá. hello arábìnrin mi. Ah, àmújẹrẹ ó dàpọ̀ orí yín ò pé o. ààyè àti ṣe é pé. orí yín dẹ̀ tí wọ́n buwú ba ìpátápátá. kí ló ṣẹlẹ̀ ohun tó bá ṣẹlẹ̀ ní orí mi. kí n kò ló ṣẹlẹ̀. ẹ ti ń ṣiṣẹ́ fún mi ṣùgbọ́n eléyìí ò ṣiṣẹ́ kò jẹ́. ewé tí ò jẹ́ ogun rẹ̀ ló kù kan. bàbá iṣẹ́ burúkú lẹ ṣe fún mi yìí o. àṣọmọ òun ò ti kú ni. ọmọ òkú o níṣẹ́ ló ń dọ̀sí lójoojúmọ́ kò sí nǹkan kan tó ṣe. ṣíṣe ṣùkú tó bá dìwò yí ọ̀la wá bá mi ìgbálẹ̀ lásán ni máa fún ọ. mo jẹ́rìí yẹn yín òkú pàtì. ìgbálẹ̀ lásán ni máa fún ẹ òkú lẹ́lẹ́jà ń ta. ẹ ń pa tiẹ̀ ṣé bàbá mi ẹ pẹ́. kò ní kú kẹ́ ẹ̀ kò gbọ́dọ̀ má kú. ẹ pẹ́ fún mi bàbá ẹ pẹ́ pẹ́pẹ́pẹ́ máa dọ́dọ̀ yín sì máa kàn yín lára ẹ ṣé o mo mọ ohun tí màá ṣe ohun tí màá ṣe wà nù mí. kí ni tẹ́ fún mi ẹ báwo ni kí n ṣe lò ó ná. sórí ìgbálẹ̀ tọ́ rí yẹn wọ́n kan pé Ṣàngó pé Ṣàngó lẹ́ẹ̀mẹ́ta kó kògún lẹ́ẹ̀mẹ́ta kó wà ná sílẹ̀ ibi tó máa gbà kọjá ni kó tẹ̀ sí o ibi tó máa gbà ni kó tẹ̀ sí o. mo ti gbọ́n ẹ̀ ní ṣíṣe òkú lẹ́lẹ́jà ń tà ó pè mí láìpẹ́. ẹ pẹ́ fún mi pẹ́pẹ́pẹ́ ṣé mo dúpẹ́ wọ́n ní kí n pe Ṣàngó lẹ́ẹ̀mẹ́ta mi nígbà mẹ́ta ẹ̀ẹ̀kan ni máa pè Ṣàngó kò ṣiṣẹ́ ibi iṣẹ́ o kíní ìmọ̀túnmọ̀ sílẹ̀ yìí fún mi láyọ̀ àṣàkẹ́ ọmọ ọlọ́mọ alábìire fún mi o ah, fún mi láyọ̀ ọmọ kọ́tà máa lọ ṣe fún mi sí ọlọ́ba mi bomi wá nínú ilé omi ni o fún mi wẹ́bìtọ́ omi tí ẹ̀kọ́ mo fẹ́ rún ẹ̀ ha ló bá gbé báàgì mi wá báàgì mi fún mi láyọ̀ ha nípa kò ṣe é ni rárá mà kò jọ bí òyì bí orí fífọ́ bí òtútù ọ̀yà lọ́ba gbé báàgì mi wá tètè lọ má pẹ́ o kí ni yóò máa ṣiṣẹ́ abádúrà wèrè tọmọ yìí ń gbà nínú ibùtẹ́ ni kó má gbàdúrà mọ̀ kó má dá mi lóhùn kí ni máa ṣe fún màá fún lọ́rùn pa ni mo máa pa ẹ ó ṣe jàre fún mi fún mi olúwa fún mi láyọ̀ ọmọ alábìire ló máa dà o bàbá yìí ò mọ ṣe. kí ló ṣẹlẹ̀ mọ́. kí ló gbọ́. ṣé mo lè máa wọlé lọ. má lọ jàre wa òkè àbí kí n tún wá ń gbé wọlé. ṣé má gbé wọlé kò ṣe wà pẹ́ fún mi kí ni yóò ṣiṣẹ́ tèmi mà ti wá bá mi báyìí o wọ́n ní tá a bá lé ní tá a pàdé ọba padà nǹkan mílíọ̀nù máa bá pàdé ń bẹ́ẹ̀ o ṣé mi kò ní sẹ̀mí ara mi nù báyìí. ó mà wá ga o ẹ pẹ̀lẹ́ arákùnrin. ọtún délé tí tèmi máa ti wá bá mi o àǹtí mi ti ṣaláìsí. Ah! Ah! ti ṣaláìsí. ó ah! irú kí wà lélẹ́ ìbá ọlọ́run màdàmú ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ wàhálà ńlá kan mà ló ṣẹlẹ̀ wàhálà ṣẹlẹ̀ wàhálà ńlá ló ṣẹlẹ̀ o ìsinmi láti jọjọ yìí. àǹtí lọ́ládé ó kú lóòótọ́ ṣùgbọ́n ó lọ́mọ. afọmọsílẹ̀. afọmọsílẹ̀. wọ́n fọmọsílẹ̀. ọlọ́run ṣe o ẹ jọ ṣé mo lè rí ọmọ yẹn. àgbẹ̀dẹ́ ní wàhálà ló ṣẹlẹ̀ ẹ má máa mú lọ́nìí olúwa fún mi láyọ̀ bó ṣe ń kà mí lóhùn nìyẹn o. lára báyìí ó gbọ́dọ̀ jọ òun sí ládé ilé. òun ni ọmọ ẹ̀ nìyẹn. Ah, ó dẹ̀ wá jọra wọn. jáde máa ọmọ yìí o oṣù tó bọ̀ máa kọ́ ọdún ọdún o. ogún ọdún. ogún ọdún ni. oṣù tó ń bọ̀. bẹ́ẹ̀ ni. Ah, wàhálà tó wá wà lẹ́ẹ̀ náà náà. nǹkan tó ṣẹlẹ̀ ní wípé kọ́ńtàtì kan tí mọ́mí ẹ̀ ṣe sílẹ̀ almost fifty million kọ́ńtàtì yẹn wílẹ̀ báyìí eh, yẹn lé ní ìmọ̀ ọkọ̀ mi ò balẹ̀ tí màá délẹ̀ tó o máa dé fifty million bẹ́ẹ̀ eh, ni eh. yẹn fún sí. ẹ ṣe sá ṣe rọmọ yìí láti ẹnu ọmú ni mo ti ń tọ́jú ẹ̀ ṣáà ní mo gbìyànjú ó ti pọ́ ọmọ gan-an ló ti ga jù mí lọ lórí ìdúró ìkọ́kọ́ tèmi afẹ́kẹ́ ṣe fún mi sì ni pé ṣé báyìí tí mi ló lówó ọwọ́ yìí ọmú kan náà lè bá tẹ̀gbọ́n mi jọ ọmú tẹ bá gbé fún mi kò burú ju eléyìí ò tí mọ nǹkan ṣe. Ah, olóògbé ò fi yé mi bẹ́ẹ̀ ó ní pé ọmọ òun gangan ni kí n gbé fún ni. ẹ má ẹ má ẹ hmm. má ẹ dúró báyìí fún mi ọmọ má gbọgbọ òṣì ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ bàbá ẹ má bà tèmi jẹ́ o ṣé ẹ mọ̀ pé ọmú kan náà lèmi àtẹ̀gbọ́n mi jọ mu ohun tó bá ti jẹ́ tẹ̀gbọ́n mi tèmi náà ni o tẹ́ bá fún mi èmi àti fún mi àjọra máa fi gbádùn. mama ẹ ohun tí mo ní láti ṣe ni pé arábìnrin yẹn ẹ máa tẹ̀lé mi láti lọ kọ check. ọlọ́run ṣe. Ah, ọlọ́run mà ṣàánú mi gbogbo eré tí mo sá mo mà dé sáré o abẹ́rẹ́ mi gbogbo ènìyàn ṣé mi ìsáré mo gbìyànjú náà ẹ wá wo ibi tó já sí ah, ọlọ́run tèmi máa dán owó ẹ̀ o ó mà dá kéèyàn ní ọlọ́run. orí wo bire kó ah. o gbé wa dé o ẹsẹ̀ wo bire kó o sì wárè orí wo bire kó o gbé wa dé o ẹsẹ̀ wo bire kó o sì wárè ìbà fólúwọ ọlọ́run alágbára ọba tó la yé àtọ̀run ìwọ làwa wárìrì fún àwa dúpẹ́ àfihàn forúkọ rẹ nítorí pé a bẹ̀rẹ̀ àwẹ̀ yìí òmùwàdókun rẹ̀ èyí lọ́jọ́ ọpẹ́ wọn olúwa ọlọ́run lẹ́dùnmọ̀rẹ́ olúwa tó sọ wa débílá yàtọ̀ àlàáfíà jẹ́ kí a kígbe olórí ẹnì kankan ó jẹ́ kí a kígbe àìsàn nítorí ọṣẹ́ wa débílẹ̀ ní olúwa àfògo àtọ́pẹ́ fún ẹ àwa kí yín o ẹ̀yin ò ní kú àwa ò ní kú a ó tún ṣàmọ̀dún àádìrà lọ́dún tó ń bọ̀.